Cash ṣe tá a mi sí ògidì ajábalẹ̀ ìròyìn. tó ń sọ̀hún ẹja mẹ́nu kó mi. ìgbà tí mo ti ọmọ ọ̀dọ̀ àgbà wo ni ó wà lẹ́nu sẹ́nu. bá a mọ̀ pé ẹ̀jẹ̀ kájọ́jọ́ mílíkì àmọ́ lórí rẹ pé ọmọ yìí kíní tá a fún ọba lẹ́jẹ̀ fún. ara rẹ̀ jẹ́ ẹ̀gùn ara rẹ̀ jẹ́ ẹ̀gùn. ara rẹ̀ jẹ́ ẹ̀gùn ọba lẹ́jẹ̀ mu. Hmm. ẹyin kí ló. ìyọ̀n ní lọ́kọ́kọ́ pa ní tí mò ń rò bọ́ọ̀lù sí rẹ̀ èèbó ṣé torí náà mo ń gbá wọ́n gbá dáadáa. Eh. Eh, sọ̀rọ̀ pé ṣé n sí fún ọ. mọ wulẹ̀ mọ sí sìkú sí kankan báwo pé bí wàá bá sọ pé bisabisa tó bá wọn gíní bisau tó fẹsẹ̀ gba wọnú ilé fọ́nra wọn. ẹ eh, ibi mọ̀lá ni ó sì ní dákẹ́. odò odò làbí àgbá. wo ìdíje mẹ́ta la ti gbá báyìí ẹyọ kan péré la ti ìgò ah. tá a fẹsẹ̀ ara wa báyìí ah, àbí orí ẹsẹ̀ wa náà ni ẹsẹ̀ wa kan orí kan Eh, eh. truth ti hun ó dàbí bí wọn bá wá fan penalty nǹkan. tí wọn bá fa ẹgbẹ́ òdòdó. ẹgbẹ́ òdòdó ajẹ́pé. Eh, ajẹ́pé iná ti padà dé èkó lẹ́ẹ̀ ti balẹ̀ bí. wọ́n <laughs> rí i pé bàálù wọn mọ̀mọ́ bínú kò ní já ẹ́ sàbújá yóò lọ já ẹ́ sẹ́kọ̀ọ́ ní ẹ̀ẹ́dọ̀jẹ́ sẹ́kọ̀ọ́ àkọ́ sọ pé ibo lu ti <laughs> kọ̀tàgọ́ra ló ti wá wọ́n já sí ẹnu ọ̀nà kọ̀tàgọ́ra ikọ̀ kan wọ́n já wọn wọ́n tó wá máa lọ sí club wọn ní abroad. bí ẹ̀fọ́ àtẹ̀dì ọ̀bá wa mú ètò gba òǹgò wọlé òní ìsìn àbámọ̀ tún ní gòlá náà. ìmọ̀ gbọ́ ìgbà tá a dà wọ́n rísàrísà. kẹ́ẹ̀nẹ̀ ìwọ bọ́ possession so owó bá possession bí ìlàjì bí ìlàjì lẹ́mọ̀ ń bára yín eh, forty nine point kìíní kan. possession kankan kọ́ lẹ́nu tá à sọ yìí bóòlù ẹ̀ àṣẹ wa wọn àtètè ìṣàgbà ẹni ayé bá san lápè bàbá. mi gbọ́. àtètè kì í ṣàgbà. ẹni ayé bá yẹ. ni lápè bàbá. ok go on go on. dẹ́yìn sọ fún ọ mm, àwọn sì gbìyànjú náà. bọ́ọ̀ bá sọ fún mọ́mọ́ nà kásí mi. ọkàn jẹ́ pé wọn jọ igun jọun ibi ah, kí ló wà lọ ẹ̀yìn tó ń lọ wájú ibi iná lọ nẹ́nu. tí bá dákọ green eagles ń dán. àyà ìyáláyà anybody máa já. bí tí àkókò bá kọ ní ìsàlù ayé báyìí jìnnìjìnnì ó bo àwọn ẹgbẹ́ ẹ̀ lọ́sàlù ọ̀run ni green eagles. what are you talking. Ah, bí àṣà tí mo mọ̀ ọ́ dá àti oh. green eagles o àti super eagles o mo mọ mo fẹ́ sọ pé ọgbọ́n àtinúdá parí sí. wọ́n tún bá ní bí àwọn bí Ọdẹ́gbàmí. Oh. wọ́n bá ní bí Haruna Eleka. Oh. àwọn àwọn àwọn àwọn eagles ti lọ. wọn ò kú wọn bẹ láyé o. eagles lọ eagles kú. eagles <laughs> ṣùgbọ́n. eagles náà wà lẹ́fẹ̀lẹ́. ìbíkàn gangan èyí tí bá mi láyé nu wọn ó tètè bá ní bí ọmọ wọn fi bí bọ́ọ̀lù torí kò sí bọ́mọ̀ ṣe níjọ bàbá rẹ̀. bí wọ́n bá jẹ́ wọ́n débẹ̀. Ah, hmm. political football ni à ń gbá ní nàìjíríà. ìyá tó ló ń jọ mí lójú náà. ǹjẹ́ bọ́ba tiẹ̀ bá lẹ́bùn tọmọ gbá kọmọ gbá kọmọ gbá ju Thunder Balógun lọ ǹjẹ́ ọ̀rọ̀ àyèwọ̀ wigus ọmọ rẹ ṣé ọ̀rọ̀ àyèwọ̀ camp lásán pé wá tírénì pẹ̀lú wọn lásán o. téèyàn bá ti mọwọ́ wẹ̀ yóò bá gbàjẹ́. kí ló ń jẹ́ mọwọ́ wẹ̀. mọwọ́ wẹ̀ áá ah, ah, you rub my rub my palm I, rub your palm man no oh eh, man. òun oh, náà ni ebi ẹyẹ tí wọ́n fìyà jẹ tó fìyà jẹ kí bí Fofana ni Fofana ń goli Fofana náà náà gbàgbàkúgbà kan nọ́mbà síìsì kan báyìí yẹn ah ní nàìjíríà bẹ́ẹ̀ wọn ò ní gbà kẹkọ olóko méjì síbẹ̀ wọ́n tiẹ̀ tán wọn tán wọn ò ní gbà wọn. wàláì wàláì. láì wàá sọ pé bàbá kan ti gbá bọ́ọ̀lù lánàá ọmọ ẹ̀ wá fẹ́ wọ national team. ẹ dìdán wá fẹ́ torí pé ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ ní kínní eh, dìdán òun náà. wọ́n ní no no no no no no no no Ah, ah. ẹyin super eagles of today is the reflection of uh, n ti nàìjíríà gangan jẹ báyìí lónìí english. ok <laughs> reflection tó jẹ́ shadow tìǹtìǹ tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni oh. but reflection of nigerian society english. ọ̀fọ̀gbọ́n sọ̀rọ̀ sí wọn. ẹ mi gbọ́. táwọn ọmọ ń bá gbọ́n tó wí ní ìsìn wọ́n lè bínú pé àwọn. ọlọ́run kò ṣe èèbó mo wí ẹyin abọ́ládé àdúpẹ́ <laughs> fọlọ́run ọmọ òkú ọmọ òye àti ẹ̀sáàrí yẹ kíkú ewu ọmọ ẹ̀yìn wá ń tòróró la fún ọ ó gbé àmì ayò mẹ́ta ẹ̀yìn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ n táwọn ọ̀rẹ́ rẹ ní Côte d'Ivoire tí wọ́n ń ṣe torí pé wọ́n sì yà jẹ ṣé èèyàn ìgbàlejò ni wọ́n gbàlejò Guinea Equatorial àbí kí ló lù wọ́n lùkulù ìlú bara. òfò ẹni èsẹ lomi. òfò ẹni èsẹ lomi ẹ wá ń ìtàmájé. ọba wọn ni ẹ wà ń dàgbòrò ooru is that African. wọ́n dàrú o. ṣé bá bí ìwà èèyàn dúdú ṣe ìṣesí wa ṣe ń ta represent nìyẹn. tí wọn ò bá ṣe bá àìsè èèyàn dúdú eh? tí wọn ò ṣe. Eh, eh, ok mo ń tara mi ni. àwa Africans la ní téèbù òní <laughs> tí wọn ò bá ṣe bá wọn ṣe àwọn èèyàn dúdú ni. gbogbo àwọn ọba sports àwọn kẹ́rin ogun wọn làwọn bọ aṣọ Nàìjíríà lọ́rùn ṣìyàjẹ burúkú ni wọn ò bá fún àwọn nígboro ayé ní cote d'Ivoire njẹ́ ò lẹ wá di. wọn yà tètè lọ wọṣẹ́ ti Côte d'Ivoire. <laughs> yes fine àwọn èèyàn mọ̀ pé kí wà ní àwa náà wọ situation room àjàbalẹ̀. wọ́n ní kí lọ́kàn wà ń bí yín. ọsìmẹ̀ ṣé owó fùnà African no. Best Award ṣé ó fùnà lórí rẹ̀ pẹ̀lú ti kọ yọ àbí. ọfẹ sọ pé kò gbé owó yọ kò gbé owó ara kò gbé African Footballer of the Year kò gbé yọ máa wo tí ó gbà máa wo tí ó gbà ńgbà tá a bá lọ round of sixteen máa wo nǹkan tí ó gbà. kẹ́hìnrín ara tó kó ba ni formation tẹ̀ ń gbà jọ ṣé ọ̀sẹ̀rù àbí kọ̀sẹ̀rù kọ̀sẹ̀rù gan sọ́mọ formation sọ́mọ ah, ah. pattern ṣé ó lè define pattern gan tó gan ọsí màmá ń jẹ́ kí mọ̀ ní ọba alápá ọba alápá sí ilé bọ́ọ̀lù lóyè yìí. àwọn àṣàrí ọ̀sán ìmúnisí ò ní eré ọmọkùnrin tí ń sáré káàkiri yìí ọlọ́run ṣàánú wa ẹ̀yin èèyàn wa ẹ wo ibi ọgbà yọ sí ala ní gíní mẹ́ta jóná ara ti gíní mẹ́ta lọ́mọ wá sí afcon gíní mẹ́ta. Mm, gíní kan àti kó bísàbísà bò. àti kó bísàbísà bò ó ń ti lọ́ǹtì ẹ̀. ìkìtórí agìnì àjọfà. ah mbẹ́mbẹ́ o ló lékè group one. wọ́n mà lu onílé fọ́ òní ọ̀ lo abidjan ní ìlú kùn. àlejò àti tábàbà mi ò dé àyìn ẹ mi gbọ́. àìlèjà àwọn yẹn ní scorers. Cote d'Ivoire ṣe àlejò gbà àlejò tí èèyàn gbà àṣìgbà àlejò ni wọ́n wá kó mẹ́rin bòyí mọ́lé. ìgbà tí wọ́n ń ṣe selection tí wọ́n ń pín wọn sí group by group. Eh ní group náà wà yes ọwọ́ àwọn tẹ àwọn ò mú lánàá ni àwọn ò mú lánàá ni gíní lásán lásán wọn kó sí gúrúùpù àwọn gíní lásán wọn fi nàìjíríà nàìjíríà ti máa gbá tó bá wù. gíní ló fi ankara yẹn kan yẹn kan ankara sì ni àdìdánimọ̀ kó dé fún àdìjàn gẹ́nì ló ṣe àǹkárá bí ó ṣe wù mí. àǹkárá wọn pẹ̀lú ẹ̀yẹ̀bẹ̀ lábíjẹ́ mọ́ mi. àǹkárá lọ́rọ̀ abíjàn gíní wàá mú àǹkárá ọwọ́ àfojú àǹkárá gbolẹ̀. gíní ìṣègbè àǹkárá. irọ́ àǹkárá kékeré ni o àǹkárá eh. tó wà ní àǹkárá o tó bá ra ká olówó ńlá. àǹkárá sígán. sígán. <laughs> fẹ́yìí tẹ́ ẹ̀ bá mọ̀. yàrá kàròyìn. gíní kò náà <clears throat> kiri guinea conakry guinea bissau àti equatorial guinea bóyá lẹ́ẹ̀bà gbáǹjọ nígbà. guinea conakry a sọ wọn di kànáńkórí ni guinea conakry bàbá bá wọn play. orí ọ̀lẹ́ ní bọ́ọ̀lẹ́ lẹ̀ mi gbọ́. orí ọ̀lẹ́ ní bọ́ọ̀lẹ́ lẹ̀ ọkàn ọkàn rí i pé wọ́n sá gba báyìí báyìí báyìí. táàbì dé fàyínà. yọbalẹ̀ yọbalẹ̀ babalabala fi wọgbó kẹ̀kẹ́ kẹ̀kẹ́ léegun ṣe ti fi sẹ̀mí ẹ̀ kàn rí báyìí ni pé wọ́n mọ̀ ní ẹ ti wọ sẹ̀mí fàyínà. ok kò sí wàhálà ẹ̀yin yẹn wá kórìíre àná atọ́làtọ̀ naimbat àti jáde aṣáṣepọ̀ kejì ó ṣe kò ṣe yes àwọn ìròyìn òní ẹ̀yìn ìta gbangba àwọn ìwé ìròyìn wa láti mú mọ́ńbé kó tó di pé à ń kan àjọ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ yìí ti sọ pé kẹ́ ẹ mọ̀ wo gbogbo ìpèníjà tí ń bá Nàìjíríà ó kan àyà Tinubu báyìí òun náà ní bá ṣe wójútùú sí lọ́wọ́ o bẹ́ẹ̀ ni Tinubu ò kò wo hmm. kan lọ sọ. ọ̀dà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ó gbéra pa ó lọ sí ọ̀dọ̀ ààrẹ tinubu làbújá ẹ wo ààrẹ wa ìtọ́sẹ̀lẹ̀ nìbàdàn òun rèé àbọ̀ rẹ̀ rèé àbọ̀ gbogbo ìwádìí ìtọ́sẹ̀lẹ̀ bírú òṣèré ìṣẹ̀lẹ̀ mọ́jọ́ mi yọ wà nù ìwé ìwádìí èyí tí wọ́n rí ìjábọ̀ fún ààrẹ tinubu hmm. nílùú àbújá wọ́n ya fọ́tò gómìnà ṣèyí mákindé sí gbangba ta. Si ìwé ìròyìn tí ń bẹ lọ́wọ́ mi yìí Nigerian Tribune. tọ bí n bá má dínkù bá àwọn tá a jọ ń ṣèjọba ó ṣeé ṣe kó ṣe àkóbá fún bí ọwọ́ ṣé ó ṣe yá sí o Tinubu ló sọ ẹyin tá a ní kí n reduce cabinet yóò affect performance o ìròyìn yẹn pé bàbá o bàbá àgbà ìta gbangba the punch fún tòró òní. nípínlẹ̀ Ondo ṣe é mọ̀ wípé wọ́n ń gbáradì láti fọmọye jáde tí ó díje dupò gómìnà níbẹ̀ inú bò tí ó wáyé ní kọ̀pẹ́kọ̀pẹ́ gómìnà Ayédàtiwa ó ṣèpàdé pẹ̀lú àwọn èèkàn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àwọn yòókù tí wọ́n fẹ́ máa bá dù wọn ìkankan ọ̀wá máa bá wọn ṣèpàdé. Hmm. ọjọ́ kejìléní ọjọ́ kẹtàléní ogún oṣù kejì February twenty third òun náà ni wọ́n fẹ́rú fẹ́rú fèèpẹ̀ fèèpẹ̀ akérèdọ́lù gómìnà tí ó jẹ́ pé ọlọ́run ní ìpínlẹ̀ Ondo ìròyìn yẹn ní pé ẹ̀rù mọ̀ ń yọ mí bá àyà ń yọ mí fò bí mo bá rántí ọjọ́ àti sùn o ìta gbangba ìwé ìròyìn Punch fún ti òrò òní. ọ̀yá o ẹ̀tún so nínú àwọn ìròyìn tó jáde ní àárọ̀ ti òní yìí ní ìpínlẹ̀ Rivers níbi tí wọ́n ti ń bára wọn wọ́ wọ́n bára wọn wọ́ jẹ̀gbọ̀n níbẹ̀ o nǹkan tí wọ́n sọ òun náà ní pé ilé ẹjọ́ wọ́n ti wọ́gi lé àbá ètò ìṣúná èyí táwọn ọmọ inú ilégbèmọ̀ asòfin tọ́jẹ́ márùn tí wọ́n jókòó pápápá wọ́n sì buwọ́ lù ilé ẹjọ́ ní kò sí ní tọ́jọ́ o hmm. kò sí tọ́jọ́ o. ok ìjínigbé pamọ́ eléyìí tí ó ti di gbọmọgbọmọ ní nàìjíríà ààrẹ ilẹ̀ yìí tinubu buwọ́lu àwọn erinmọ́sẹ́ lè kéde gbẹ̀ngbẹ̀ àjànàkú irinṣẹ́ àfi tọpinpin táwọn sí tracking equipment láti máa tọpinpin àwọn olubi ẹ̀dá ìròyìn yẹn ń bẹ ní ìta gbangba Vanguard fún tòní. ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní inú ilé àtẹ̀yin tẹ́ ń wò wá orí Facebook à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. gèdègbà ni ẹ rí ọkùnrin tó wọ bùbá tí ò dé fìlà sí ẹ rí níbẹ̀. mi gbọ́. ọ̀sẹ̀ gímétì ni eléyìí tún ti bínú. gbogbo tó kó léyìn ààrẹ náà lójú ọmọ ewu kọ̀ọ̀kan ti yọlé ní déètì rẹ ibi ọmọ ọlẹ́ o wàhálà rẹ náà ni ibi ọmọ bẹ́ẹ̀ wúṣẹ́ mọ́ bẹ̀rẹ̀ ní ibi òkè etí. ibi oṣù mi dénú wàhálẹ̀ wàhálẹ̀ ti pọ̀ jù. ọ̀fọ̀ kára rẹ balẹ̀ tẹ́wọ́ bá ti bẹ̀rẹ̀ níbi ìdètí abolade fi mí lọ́kàn balẹ̀ abolade fi mí lọ́kàn balẹ̀ ibi òkè tí ọ̀tún etí òsì. kí mọ̀ràn ń gbẹ̀ tí ìsanwó fi mí lọ́kàn balẹ̀. ẹ wò dáadáa àwọn èèyàn abẹ lórí facebook kẹsì ìbánisọ fáwọn ẹ tẹ sọ pé ẹ wá wa mẹ ẹ ti rí wa báyìí lórí facebook a sì mọ wa mẹ nu permanently. a sọ rẹ dọdún ewu ìgbọ́ ìwà bíi ọ̀dọ́ ewu ìbá rẹ̀ dà sọ ewu ọ̀dọ́ ìrònú akéwì lélẹ̀ ewu ọ̀dọ́ ni ìrònú akéwì ni. ìdí ẹ̀ bá ti ń lé àjàpá ni alájàpá olégòkè olésàn olégè ibi tí mo já sínú kí n pọ́ bẹ́ẹ̀ mu láìpẹ́. ibi tí mo já sínú. ìwọ náà sì fi lẹ̀ ká wo. Mm. ewo eléyìí bí ìbá tiẹ̀ tó á ní ọyẹ kẹ́ bá yàn já ọyẹ ah. ká nì ọyẹ eh, á nì. kí wá ni ah. kí wá a ọmọ tí ó tajà ilé àkókò ẹnìkè bímọ tiẹ̀ kọ́ ẹ eh, kò sí wàhálà ẹ ṣe lè mi pé mo gbọdọ ni mo fi ni. bẹ́ẹ̀ ṣe kàn mí dá. ó ti yára kàn pọ̀ o. <laughs> ajá balẹ̀. ajá balẹ̀. lọ́lẹ̀. Ìbàdàn for Christ ọlọ́ṣẹ́ for Christ ọdún twenty twenty four yìí àwọn ní dákẹ́ nítorí pé ó di dandan kó o dìde bí àkìtì rẹ kó o sì máa rìn ní ọlọ́ṣẹ́ for Christ twenty twenty four yóò wà lágbára la ọlọ́jọ́ márùn-ún níbi tí ọlọ́run ìgbé wòlíì ọ̀làgójú yóò ti máa fa yóò gúnlọ́gbọ̀ ènìyàn dìde kúrò ní ipò ilẹ̀ lẹ̀ tí gbogbo wọn mọ̀ jókòó pẹ̀lú ọmọ aládé ìgbésẹ̀ ìrìnsẹ̀ yìí ti gbé ayé ọ̀gọ̀rọ̀ ènìyàn dìde àsìkò rẹ ti dé báyìí gbogbo ẹ̀yin olùgbé Ìbàdàn ó yẹ ẹ máa bọ̀ pàápàá jùlọ ẹ̀yin olùgbé ìlú ọlọ́ṣẹ́ ní CAC àgbàrọ̀ ọlọ́run ní ìgbani Power House of Peace District Peace Zone tó wà ní kìlómítà ten Ìbàdàn lálùpẹ̀ ìwó town road ẹlẹ́sìngúdùgbù bus stop ọlọ́ṣẹ́ ìbàdàn lára àwọn tí ọlọ́run ló lò ní. prophet adégbọlá pastor tèmítọ́pẹ́ bello pastor bámigbọ́lá bọ́balábẹ̀ prophet fagbemi pastor johnson ọ̀ladélé ni district pastor bàbá wa ẹni tí ọlọ́run àlàyé ti fi àṣẹ àti agbára fún prophet mi ọ̀làgúdú zona superintendent pinson yóò máa sọ̀rọ̀ ìgbédìde sínú ayé gbogbo wa àkòrí la pè ní dìde bí àkété rẹ kí o sì máa rìn ọjọ́ monday twenty nine of january títí dọjọ́ friday second of february twenty twenty four ló máa wáyé láago mẹ́wàá lẹ́ nínú gbẹ̀gẹ̀jọ wa ni o ọlọ́ṣẹ̀fọ̀ christ twenty twenty four ìgbénìde rẹ ti dé o. bá àbárẹ́ ni bálà ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property The living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpẹ́boko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn solution night january edition. ní solution christ lọ́lọ́run pásítọ̀ joseph akínyàkẹ́ ní sọ́kòkò òkè ìṣòro ibẹ̀ tẹ́lẹ̀ o ní solution christ lọ́lọ́run ìdí àríyá bẹ́ẹ̀ni o òru tí jésù máa ń wá ojútùú sí gbogbo ìṣòro tóṣù kínní january ọdún twenty twenty four tó máa ń wáyé ní cac eagles wings assembly àkòrí ìtòṣù yìí nítorí èmi wà pẹ̀lú rẹ jeremiah one verse nineteen alẹ́ friday twenty six january twenty twenty four lọ́lọ́run àti máa lo pastor joseph akilolu Akade. láti máa rọ òjò àṣẹ àdúrà lé orí gbogbo onípojìpò tó bá wá bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ iṣẹ́ agbára tún máa ṣe nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run orí ẹ̀mí tó ní ìmísí àti àwọn gbáǹkógbáǹkó àdúrà tí testimony àdèmà tẹ̀lé lọ́gán evangelist joy ọ̀làdẹ̀jọ ló máa kọrin ẹ̀mí tó fi mọ́ eagles voices pastor joseph akilolu akade ni senior pastor tó máa gba gbogbo èèyàn lálejò telephone zero eight zero eight seven six five two five two one gbogbo ọ̀nà ló já sí assembly wákàjáyé road ládojúkọ leyland ìyànà church ìwó road ìbàdàn bá sùn sílẹ̀ friday twenty six oṣù yìí o jésù máa wá ojútùú gbogbo ọ̀rọ̀ rẹ ó sì gba ìyanu rẹ tágẹ́ lórúkọ Jésù. alálàrí lọ ọ̀rọ̀ ọ̀run ìdẹ̀ra òkúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí alálàrí lọ ọ̀rọ̀ ọ̀run ìdẹ̀ra ò jẹ́ kí n gbádùn gbẹ̀gìrì kòkòrò sì jẹ́ kí n gbádùn òbí tó gbó kákáká alájà sílífàtú àlàrí tó ti yà tán nìyẹn àlàrí abiyamọ tòótọ́ ó tó di lálùjẹ́nù nídẹ̀ra kàtó torira sílífàtú àlàrí ta bíní ìdílé mùsùlùmí ó gbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì tún dágbére fáyé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ gbọ́ kí ló tún kù ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. àlàrí ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ abisudoko ọmọ ìjàkan ìjàkan tí ń jà ńlẹ̀ ọ̀la lọ́mí abẹ́rẹ́ ó ṣojú òkèni ó ṣojú agbélẹ̀ yàrá bí ayẹyẹ ètò òsìnkú ó ṣe lọ rèé o ní ọjọ́ kìíní alamisi oṣù kejì ní international conference center second gate ui ìbàdàn alájà chief mrs aminatu aramide ààrẹ àgọ́yálóde gbogbo lẹ́bàdàn ló ń kéde lórúkọ gbogbo ẹbí. بسم الله الرحمن الرحيم asalaamu alaykum gbogbo múmìnì múmìnà àti gbogbo onípòjìpò ènìyàn àjàmátu rahma ìkẹ́ ń bẹ nínú ìpéjọpọ̀ àjẹ́ pé gbogbo ẹni tó bá ń jàrán kan gbígbàdúrà inú ìpéjọpọ̀ náà la tọ̀ríkù najat ní kẹ́ ẹ máa bọ̀ kájọ panupọ̀ képe aláwù ṣe àsàlátù fànàbì kọ́rọ̀ wa ó sì gbọ́ ní tààrà pẹ̀lú ògo ọlọ́run ọba allah kí ló ń joyin lọ́wọ́ tẹ́ fi jó lẹ́lẹ̀ ọ̀nà àbáyọ lẹ́ ń fẹ́ ni lórí okòwò ìgbésí ayé ìgbéyàwó níwájú ọlọ́run ọba àlá nínú ìjọ àsàlátù ọ̀nà ọ̀la tí máa wáyé ní gbogbo wednesday ní mọ́sálásí láìlé akéde oríta basọ̀rún ìbàdàn níbi tá a ti máa pàdé àwọn ìkàn àfáà níkàlẹ̀ kódà àkànṣe àdúrà ọlọ́sẹ̀ mọ́kànlá tá a pàkórí ẹ̀ ní jàǹjẹ̀rẹ̀ ọmọ ti bẹ̀rẹ̀ báyìí aago mẹ́sàn-án àárọ̀ wednesday ní gbogbo ètò máa bẹ̀rẹ̀ o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ zero eight zero two nine nine eight five zero one five nínú ìpéjọpọ̀ àsàlátù ọ̀nà ọ̀la ọ̀nà gbogbo wa ni ó là o. Lead City University Ibadan announces a supplementary admission window for the 2023 2024 session. Admission is still open into all the over 80 undergraduate programs that we run, including medicine and surgery, engineering, law, pharmacy, mass communication and media technology, nursing, performing arts and film studies, cybersecurity, and software engineering, among others. Undergraduate admission is available with a minimum UTME score of 140 and 5 O level credits. Direct entry into 200 level and conversion into 300 level is also available. For all inquiries, call our call center on 0 815 331 send a WhatsApp message to 815 331 or email admissions at lcu.edu.ng. The admissions office on campus is open daily from 9 a.m. to 5 p.m. You can interact with us on Facebook, Instagram, and X using the handle at Lead Hurry now before this brief window closes. Lead City University, knowledge for self reliance. is manufactured by Bond Chemical Industries Limited. If symptoms persist after three days, please consult your doctor. Behold, God has given us authority to tread on serpents and scorpions and over all the power of the enemy. Oh la la, all round dominion. That's the theme for Operation 727 2024. Ọlọ́run tó pe Deborah ìrántí wa, wòlíì ọmọ wòlíì, Pastor Mrs. Ẹ̀bùolúwa Olúwa ṣèyí Bákàrẹ̀ ló máa ń dìgbà fi pàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún yìí. Yí ìpè burúkú àwọn èèyàn padà. Ìpàdé tóluwa fi máa mú àwọn èèyàn lọ sí ìpele tó kàn. Òru àtúnyàn tóluwa ti máa ń sọ ọ̀nà tó wọ́ di títọ́. Operation 727 Daylight Event Center tó wà lójú ọ̀nà ẹlẹ́yẹlé Poly Road ládojúkọ ọjà agbáremú Ìbàdàn yóò tún kú fọ́fọ́ tìlú tòde lọ́dún yìí operation seven to seven is going to be powerful again and the theme for this year is all round dominion. aago méje alẹ́ la ti pé pẹ̀lú aṣọ funfun nẹ́nẹ́ lọ́jọ́ ìṣẹ́gun ọgbọ̀njọ́ oṣù kínní ọdún twenty twenty four ó sì dá aago méje òwúrọ̀ ká tó tàtà písẹ̀ tí kálukú wo máa lọlé pẹ̀lú àgbọn ẹgbẹ́ ìbùkún ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtolórí ẹ̀mí ló ń bọ̀ daylight event center tó wà lójú ọ̀nà ẹlẹ́yẹlé poli road ládojúkọ ọjà agbára mú ìbàdàn yóò tún kú fọ́fọ́ tinú tòde lọ́dún yìí and the host is pastor mrs ẹ̀bùn olúwa olúwa ṣèyí bákàrẹ̀ jp powered by gbọ̀rọ̀míró prayer ministry if you can be a part in Operation 7 to 7 this year. You are the next to testify. wọ́n láyé tẹ́sìn ò jẹ́ bírò ìdí ò bá kánjú yóò jẹ gbogbo ayé tẹ́sìn ó jayé kírò ìdí ẹṣin ó jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágọ̀ ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n ń pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì tiwọn AK Ọmọláyọ̀ bakery ló ń jẹ́ ẹ kú challenge fẹ́lẹ̀lẹ̀ sanyo soka academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóòní àti gbogbo agbègbè àmọ́nà tó AK Ọmọláyọ̀ bakery onírú onírúurú èròjà aṣara lóore làwọn fi pèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì í gan kì í kan kì í rún bẹ́ẹ̀ ni kì í gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì í jóná a sì máa jiná dénú bólú jọ́mídì mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ tí kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lọ́la àáfíà ni wọ́n kalẹ̀ sí. nọ́mbà fifteen kò tí ẹ̀ gba bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one tàbí zero eight one two four five four one eight six two. ak ọmọláyọ̀ bakery three ẹ̀ẹ́dì kọta fún gbogbo ọ̀rẹ́ àwọ̀. ọba tó ìbàdàn àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ẹ máa bọ̀ wá síbi ìsọjí ọlọ́jọ́ mẹ́ta èyí tí ọlọ́run ṣàgbékalẹ̀ rẹ̀ nínú ìjọ CAC prayer city ilẹ̀ àánú pẹ̀lú àkòrí gbogbo ìpọ́njú ọjọ́ tó ti pẹ́ ìtúsílẹ̀ nínú ogun ọjọ́ pípẹ́ àti ohun àgbàyanu yóò ti ṣẹlẹ̀ ọjọ́bọ̀ thursday twenty fifth títí dé twenty seventh of january twenty twenty four ìsọjí alágbára yìí á fi wáyé nínú ìjọ CAC prayer city ilẹ̀ àánú tí ó wà ní agbẹ́rọ̀mí off ìdí apẹ́ ọlọ́run road àkóbọ̀ mi pásítọ̀ túndé adésòyì àti bàbá wa prọfẹ̀tì tìjàní ọgbọ́yíwá ṣerere lọ́lọ́run ti pèsè sílẹ̀ fún ìsọjí yìí olórin ẹ̀mí ọjọ́ náà ni màmá ajírere evergreen gospel singer lady evangelist bọ́lá rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olórin mìíràn olùgbàlejò ọlọ́run fẹ́mi ọlásùpọ̀ wá ìdáǹdè rẹ̀ dájú lórúkọ jésù. this is seventh anniversary of messiah praise and prophetic ministry CAC òkè agbára ṣí Ìbàdàn Jehovah Makadesh God our holiness. Messiah Praise and Prophetic Ministry seventh anniversary ọdún kejelele ta ti ń péjọpọ̀ yìí olúwa lóṣù mẹ́ta-mẹ́ta lábẹ́ ìpè bàbá wa tó ṣe ń fọ̀n síbẹ̀ wòlíì ẹ̀mú ọlọ́wẹ̀rẹ́ bàbá automatic convener ni pastor Sam ọlọ́wẹ̀rẹ́ àjọ̀dún ọdún keje yìí máa kọjá àfẹnuròyìn Jehova Magadesh God our holiness làkòrí ẹ̀ bàbá wa nínú olúwa prophet Taiwo Ojo ń àṣálẹ̀ Thursday January twenty five ọdún yìí ló máa wáyé bẹ̀rẹ̀ láago méje alẹ́ dẹ̀fẹ̀ mọ́jú ọjọ́ kejì b pọ̀ ni ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ bùnmi akínàánú ọ̀mẹjẹ ojú mi elisa focus lot blessing olúyinka olúwa lónìí bísí ìyanu olúwa praise nífẹ̀mí david ìfẹ́ olúwa jésù lolúwa praise christolite crew àtàwọn mppm voices osquire ẹ kájọ yin olúwa láṣálẹ̀ thursday january twenty five ọdún yìí ní cac òkè agbára sí ìbàdàn you gonna be blessed in jesus name. In a world filled with incredible stories, there emerges a man whose extraordinary journey has touched millions around the globe. A living testament to the grace of God. Well, like I usually say, it is not by might nor by power. It's not my doing. Uh, there's nothing so special about Yinka fella. I only receive the grace of God. When God says yes, yes nobody, nobody can say no. Dr. Yinka Ayefele MON stands as a beacon of inspiration. Ladies and gentlemen, Brace yourselves for a divine celebration. It's the 2024 Judah Mega Praise live in Ibadan. Absolutely. The much anticipated Judah Mega Praise 2024 is finally here. A praise like no other, set to honor the renowned gospel singer Dr. Yinka Ayefele Moen on his yearly birthday celebration. Join us at the iconic Liberty Stadium, Okeado, Ibadan on Wednesday, January 31st from 6 p.m. to 6 a.m. the following morning. It's an event that promises an unforgettable night of praise and worship. Mike Abdul, Mama Bolare, Evangelist Adelakun, Bisi Alawiye Aluko, Laolu Benjo, Bukola Akínyàdé Sẹ̀ngwẹ̀lẹ̀ Jésù, Ṣadé Táíwò, Babatunde, Esther Ìgbẹ́kẹ̀lé, Adeyika Aláṣeyọrí, Ellis Avocat, Aduke Gold, Shegu Adéwọlé Kòkòrò, Bọ́sẹ̀ Adéìwá, Ọlọ́run sọ Dr. Mbesi, Oluwaluni But that's not all. Comedians Kenny Black and Wuli Agba would add laughter to the mix, along with renowned prophets. Prophets Wuli Ezekiah Oladiji, Prophet P.F. Owa, Pastor Femi Emmanuel, Prophet Taiwo Joe, Prophetess Sheyi Bakari, Prophet Edward Alabi, amongst many others. Save the date, Wednesday, January 31st, from 6 p.m. to 6 a.m. the following morning. Judah Mega Praise 2024 an experience like never before. Be there and let the praises rise. ọlá lorúkọ mi ṣùgbọ́n látìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city òun ni wọ́n ti ń pè mí ní mr jawansi mo tún wáá jẹ́ kó yé wọn pé kìí ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí dan city o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára ó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco waec àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kan lórí dan city ní gbogbo ẹ̀ pé sí ẹ wo ọ̀rẹ́ mi lẹ́yìn kẹ́yìn náà jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́. ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ó tún bọ̀

tó bá wọ̀lú ìbàdàn lákọ̀tún. apọ́sítù dọ́kítọ̀ láyẹ̀mí ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ nọmba wán. gbogbo ẹ̀yà ara àtàgbẹ̀gbẹ̀ csc apẹ̀rẹ̀ oníyẹrẹ. àtọ̀ yìí lọkọ̀ ìyanu sọlẹ̀ sí lọ́tẹ̀ yìí ká. pẹ̀lú gbajúgbajà ìsọjí grace holy gods revival and miracle. ọlọ́jọ́ mẹ́rin gbáko. níbi tí ọgọ́rọ̀ ènìyàn ti máa ní ìrírí ògidì ìyanu agbára ìdáǹdè. ìdúsílẹ̀ ìrànlọ́wọ́ àtòkèwà. àkọ́kọ́ irú ẹ̀rẹ́ ọlọ́dún tuntun twenty twenty four. agbára tó sára ọ̀tọ̀ lápapọ̀ rí ẹ̀. power dimension. tuesday january twenty three títí di thursday january twenty five. látàgọ́ márùn-ún ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ̀. eruku iná ìsọjí òfin máa sọ lálálá. tí ìṣòro agbára àṣálẹ̀ rí sì máa wáyé. lọ́jọ́ friday january twenty six. bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá àṣálẹ̀ lórí pápá ìṣeré ilé ìwé csc grammar school. àpèrè oníyèrè oríta àpèrè ìbàdàn. níbi tó lárọ ti máa lọ ikọ̀ rẹ̀. apostle doctor láyẹmí ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ number one. ọkọ̀ fẹ́ máa wà látọjú ọjà tọkọtaya irunmu. díẹ̀ oyè sinu school mọ́nà tán. láti àrọ́rọ̀ mi bus stop odò ọ̀nà. zero nine zero forty five forty five fifty two eighty six. the same jesus. ọrẹ wa ọkẹjanu bú ẹdín ni. nkẹjọ mm, sí ọbẹ jáde ni. Ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ ni fortune bite small sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ gan hmm. ìmọ̀ gbélé ìlọlẹ́ e ni o. ń gbé <laughs> ìwọ náà jẹ́ tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fọ́túbẹ́t special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fọ́túnẹ̀tì jumbo fọ́túnẹ̀tì cluster pabambari ẹni ti fọ́túbẹ́t bọ́ sàndé búrẹ́dì tó bẹ́ jáde bó ṣe ń jẹ ìkéyìí búrẹ́dì fọ́túnẹ̀tì lọ́mọ jẹmọ̀kẹ́ adùn mílíkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká tó mọ́tótó la ti ń pèsè búrẹ́dì fọ́túnẹ́tì jáde kò sí léròjà búrómẹ́tì kankan nú. electric stainless oven ló ń bèkì ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá. olùléeṣẹ́ fortunate bread ló wà ní nine òpópónà Tìjání Adéjùmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river basin road ìlọrin nípínlẹ̀ kwara àti lẹ́yìn arch camp olódó ìbàdàn wọ́n tún wà lóńdó road àkúrẹ́ àti ní dagbolu ìkírun road òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ní kó máa béèrè fún ní gbogbo ìgbà ajá balẹ̀. tọ́ àlàyé inú ìwé ìròyìn gbogbo pàápàá hmm. ìtọ́wọ́ wa tẹ̀ Vanguard the Punch Tribune èwo ni kẹrin àti the Nation the Nation ah ẹyin rẹ ń kọ. irọ́ Daily Sun ni kìí ṣe ni. mo be mo ti gé e lágé. Daily Sun dọ́tà rẹ lọ́ba wí. Ah, Daily Sun ok má bínú dọ́tà rẹ ń kọ. àrí Daily Sun láàárọ̀ yìí. ọ̀rí lánàá náà ọlọ́bìnrin ọ̀rẹ́ rẹ. wọ́n sọ pé kì í tètè dórí igbá. okay mm. all right the nation nigerian tribune Vanguard àti the punch bá a ṣe kó wọn wá lóde ẹ ti gbá kò rí ọyá ẹ já bẹ̀rẹ̀ ìrìn àjò ìròyìn gan ní rabaji gan o àti ní serere wẹ̀rẹ̀ rẹ̀ ẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí Facebook o ẹ̀yin èèyàn wa ó tọ́jọ́ mẹ́ta lórí Facebook hmm. ẹ wá ṣe é fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tẹ́ fi hàn àti bí ẹ ṣe ń dà fún tòló pé kí Facebook yẹn kó tètè mú yes padà ó kẹ̀dẹ̀ kẹ̀kẹ̀dẹ̀ kẹ̀dẹ̀ ti mú yes kẹ̀dẹ̀kẹ̀ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí at Fresh FM Ìbàdàn ẹ gbà sí ẹ tì í sí a gbé e jáde fún yín sóǹdẹ̀ ẹ wà á rí à ń bẹ̀. kí wọn ẹgbà ni gbà sí i Fresh FM Ìbàdàn láwà kan tún gbà sí i mo ti sọ mọ́ repeat gbà sí i. gbà sí i fi hàn ọ̀bá ẹ̀mí eh, eh, fúnra ẹ ló wí ah. eh, ẹ bá mi ẹ tẹ bá ti fi sórí ẹ fi sórí. ẹ fi sójú ẹ gangan ẹ fi sórí fóònù tẹ bá ti tẹ at fresh fm ìbàdàn at fresh fm ọ̀dọ̀ wa lẹ já sí. ọ̀dọ̀ wa báyìí lẹ já sí ah, ẹ mọ̀ tún béèrè pọ́ńbù lẹ wá já sí <laughs> ọ̀dọ̀ wa lẹ já sí ẹ cheun cheun bí ojú ọ̀nà yes ẹyin kí n má dínkù bá àwọn tá a jọ ń ṣèjọba àbí kí n dín àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí wọ́n mójútó oríṣiríṣi ẹ̀ka eh, kí mádì kò bá kò mú túmọ̀ kankan jáde náà ju pé a gbọ́dọ̀ ṣe bí wọ́n ṣe ń ṣe kó lè bá a rí bó ti yẹ rí ibi á ti bẹ̀rẹ̀ ìròyìn àjá àbalẹ̀ fún tòórọ́ òní ntí Tinubu sọnù o ojú ìwé ìkejìléní ogún page twenty two o ìwé ìròyìn punch fún tòórọ́ òní òun rèé o ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu òun náà ló ti wí àwíjàre rẹ̀ nípa bó ṣe jẹ́ pé mínísítà mẹ́tàdín ní àádọ́ta forty seven ministers òun náà ni àwọn alákòóso láwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí ń bá a ṣèjọba ní àsìkò yìí táwọn èèyàn sì ń fẹnu kàn láti gbà pé orí nàìjíríà ò gbèrú bùkátà ayáwa ò sì gbà lásìkò yìí láti mọ ní mínísítà mẹ́tàdín ní àádọ́ta tá a fẹ́ nírú ẹ̀ rí látijọ́ àwọn ààrẹ tí ń ṣèjọba náà ìjọba alágbádá. No, nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà wọ́n ló ti pọ̀ jù ìsọ̀rọ̀ wà ní gbèsè òun náà ni ààrẹ bọ́lá tinubu ni wọ́n fọ̀rọ̀ sí wọ́n ti fèsì sínú ìwé ìròyìn lóòrọ̀ yìí o ààrẹ ní ẹdúnná ẹ mọ̀ jà ṣẹ̀ṣẹ̀ mọ́ tanná wà ní ọ̀sọ̀nù kí ìdí abá òun náà ni pé wí yìí gbọ́ yìí sọ pé wọ́n ní àbí àbí lórí ọ̀rọ̀ àwọn tí ń bá ń ṣèṣàkóso bíi mínísítà nílẹ̀ yìí táwọn èèyàn pé ó ti pọ̀ jù yìí kò pọ̀ ju ìdálù ní ìṣèlú bí nǹkan bá ṣe rí òun náà la ṣe máa ń ṣàna ẹ bọ́rọ̀ ìjọba ṣe gbà lásìkò yìí ní orílẹ̀-èdè nàìjíríà òun náà ni pé a gbọ́dọ̀ lo àwọn iléeṣẹ́ mẹ́tàdínláàádọ́ta àtàwọn mínísítà mẹ́tàdínláàádọ́ta láti mójútó bí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ iṣẹ́ ò ní ya o iṣẹ́ ò ní lọ yóò mọ̀ falẹ̀ lọ́tìkọ́tìkọ́ òun náà ni ààrẹ bọ́lá tinubu laoko eléyìí tí ń gbàlejò ikọ̀ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ yìí àwọn aṣíwájú wọn leadership Christian Association of Nigeria CAN ti eh, wọ́n lọ rèé ṣàbẹ̀wò sí ní inú ọ̀rọ̀ rẹ̀ tó fi kí hàn káàbọ̀ ó ní ẹ ṣé o alábàáṣiṣẹ́pọ̀ lójúpọ̀nà ìṣerere Nàìjíríà ní ẹgbẹ́ CAN ìjọba tí ń bẹ lóde lábẹ́ mi a sì mọ́ lóore ẹ wá dákun ẹ̀yin CAN ẹ máa bá wa sọ fáyé níbi gbogbo lórílẹ̀‐èdè nàìjíríà ẹ máa fọn rere ìrètí ìrètí ọ̀tun ìrètí ìrètí ayọ̀ ìrètí ìrètí ọjọ́ iwájú tó dáa ní kẹ́ ẹ máa fọn rere rẹ o sí etí ọmọ nàìjíríà kó mọ̀ jẹ́ pé ìdákejì ọ̀rọ̀ òun náà ni ẹ máa gbé sí etí wọn tí yóò sì máa da omi tútù sí ní lọ́kàn ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé nàìjíríà ti apẹ̀yìn kàn kọjá àtúnṣe o bẹ́ẹ̀ kọ́ la ṣe máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ ìrètí ọ̀tun sétí àwọn ọmọ nàìjíríà tinubu ní ìgbàgbọ́ tí òun ní àti ìjọba òun nínú àwọn aṣíwájú ẹgbẹ́ kan òun náà àpẹẹrẹ rẹ̀ òun náà ní ìbáṣepọ̀ tí ń bẹ láàrin igun méjèèjì ìjọba àti kan bẹ́ẹ̀ náà ló sì wà lẹ́gbẹ́lẹ́gbẹ́ láàrin lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà àwùjọ ẹlẹ́sìn tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà tí ì ṣe kan nìkan wọ́n ní ti kan dúró fún táwọn sì mọ̀ ní àlàáfíà ìṣọ̀kan àti àjùmọ̀ṣe lójúpọ̀nà ìṣerere ntíjọba yìí náà sì ń wá nu ẹ ṣe o ẹ wá wò ẹ jẹ́ ń sọ fún yín o ẹ̀yin aṣíwájú ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ yìí ẹ jẹ́ ń sọ fún yín dáadáa pé ìjọba mi tí mò ń ṣe é lọ yìí tó ti bẹ̀rẹ̀ yìí ń gbé kinní kan ti ìwà àbàjẹ́ àti ìjẹkújẹ ogun ni wọ́n ń pè ń gbógun ti ìwà àbàjẹ́ débi tó lápẹẹrẹ débi pé ìwà àbàjẹ́ yọ́ọ́ gbin kàn tí ò ní rí mú mi lábẹ́ ìjọba mi ni ìdí abá ni pé kí nàìjíríà ó lè bá a rí mú mí nínú ìṣerere àti ìtẹ̀síwájú torí pé bá a bá ti lu ìwà àbàjẹ́ kú tá a pa fínfín ìṣerere àti ìtẹ̀síwájú ó gbérí ní nàìjíríà ó bá máa lọ ní rẹ̀rẹ̀mú ń lọ sínú ògonu ní ọmọ lọ ní rẹ̀rẹ̀mú sínú ògonu ńgbà bàbá ó parí ọ̀rọ̀ ó ní èmi náà ti hu gbọ́ ó sì ṣeé ṣe kẹ́yìn náà ti hu gbọ́ ẹ̀yìn ẹgbẹ́ kan àwọn ọmọ nàìjíríà lọ́pọ̀lọpọ̀ náà sì ti hu gbọ́ wípé ọ̀pọ̀ àwọn èèyàn ní ń pariwo ó lé mi lórí lásìkò yìí tí wọ́n sọ wípé àwọn tí mo kó sínú ìjọba ìtìpọ̀jù mínísítà forty seven Ṣógunláyé ni wọ́n ló ti pọ̀jù pé ẹ̀dín ó yẹ ká mú àdínkù bá owó tá a fi ń gbọ́ bùkátà ìjọba kí irúfẹ́ àsìkò yìí tí sẹ́ńjì ń ṣòjóró nílẹ̀ yìí tọ́rọ̀ ajé sì ń ṣòjòjò kí pọ̀ kọ́mọ̀tún lù pì fún wa mọ̀ wá gbóyè lẹ́yìn o àmọ́ sí àwọn pàbàlà akódànù ẹnìkan kálábàdànù àbánu àmọ́ bá a bá gbà báwọn sẹ́gbẹ̀ẹ́ bó ti yẹ kí nǹkan rí reality nàìjíríà lásìkò yìí kò mú yes pé kámádínkù bá àwọn iléeṣẹ́ ministries kò sọ pé àmádínkù bá owó tá a fi ń gbọ́ bùkátà àmọ́ ká wá máwọn iléeṣẹ́ kájàpọ̀ mọ́ra wọn hmm. eléyìí ó wípé iṣẹ́ rere ọmọ tẹ̀síwájú náà àwa gbé kílódé lórí kò sí nǹkan hmm. gbé ìyá lórí bàbá rárá pé torí kábílẹ̀ má dínkù bá owó ìgbọ́bùkátà ètò ìjọba rárá o kò lọ bẹ́ẹ̀ ìdí abájọ ni pé lẹ́yìn ọ̀rẹ́yìn ẹ rí i pé ẹ̀yìn mo fẹ́ gba kọ̀rọ̀ mo fẹ́ gba kọ̀rọ̀ mo fẹ́ gba kọ̀rọ̀ kọ́ yá ó kúkú sàn kéèyàn gba gbangba kọ́mọbi tí ń lọ ń gbà míì ẹ rí i pé ọ̀nà kọ̀rọ̀ máa ń gùn ju ọ̀nà gbangba lọ nígbà míì ìròyìn yẹn ní pé bàbá o mi má dínkù báwọn alákòóso nù ìjọba mi yóò jẹ́ kí ọwọ́ ọṣẹ́ kọ́mọ fàṣẹ́yìn o Tinubu lọ sọ bẹ́ẹ̀ ìròyìn yẹn n ta fi sẹ́yìn lọ́wọ́ lóòrọ̀ inú. ẹ jẹ́ kí mi náà sẹ́yìn lọ́wọ́ láti inú ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n sì dàbẹ̀ pé gbogbo àwọn ìwé tó jáde láàárọ̀ náà ni wọ́n fi kó à mínísítà fún nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ ìdàgbàsókè nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ Délé Aláké ó ti fi àmì ìdánilójú hàn wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò ní jókòó lérí àbọ̀ ìwádìí ìbúgbàmù tó wáyé ní ìjẹjọ́ ní ìlú Ìbàdàn lágbègbè Bódìjà ní gbèdéke Aláké mọ̀ọ́mọ̀ sọ wípé iṣẹ́ finifini ìwádìí finifini àti àwọn àyẹ̀wò léè yẹ kí ìjọba ó ṣe láti jẹ́ kí wọ́n fi àwọn àbọ̀ èyí tí wọ́n bá jẹ́ fún ìjọba kí wọ́n ṣe iṣẹ́ gidi lé lórí kódà ó sọ ọ́ wípé ó mọ̀ pé gbogbo aráàlú iná ni wọ́n ń gbójú sókè tí wọ́n ń wo ìgbésẹ̀ tíjọba ó gbé àtijọba àpapọ̀ àti ìjọba àpínlẹ̀ pẹ̀lú àwọn ìwádìí èyí tí ó ti ń lọ lórí ìṣẹ̀lẹ̀ burúkú yìí Aláké ló sọ wípé ṣe rí àbọ̀ èyí tí gómìnà Ṣèyí Mákindé tó gbé wá fún ìjọba àpapọ̀ kì í ṣe ìtàwọn ó jókòó lé lórí o ò ní kíákíá làwọn ó jẹ́ kí ẹ̀yin aráàlú kẹ́ ẹ̀ mọ nǹkan tí wọ́n kọ sínú ìwádìí ọ̀hún Aláké ó máa mú ìdánilójú wá lánàá òde yìí ni nígbà tí ó ṣe àbẹ̀wò ẹ̀ǹlẹ́ o sí gómìnà Ṣèyí Mákindé ní ọ́fíìsì rẹ̀ tó wà nìbàdàn níbẹ̀ náà ló ti ń ké sí àwọn èèyàn pé ẹ ká ní sùúrù torí pé títí ìgbà tí àwọn tó ń ṣe ìwádìí àti àwọn atọ́pinpin pẹ̀lú àwọn onímọ̀ ìjìnlẹ̀ lórí bí ìṣẹ̀lẹ̀ àjálù báyìí tó bá wáyé tí wọ́n bá fi parí iṣẹ́ wọn ẹ wò ó ẹ àti ìléwí nǹkan kankan jáde náà ó ní àmọ́ ọ̀ àmọ́ pé ìdájọ́ èyí tó tọ́ sẹ̀ríà tó tọ́ wọ́n dà fún àwọn èèyàn tó jẹ́ kí àjálù yìí kó wáyé bákan náà ló jẹ́ pé àwọn èèyàn tí wọ́n fi ara kó àwọn náà ò rí àánú gbà lọ́dọ̀ ìjọba àti ọlọ́run ó ní ṣùgbọ́n òun ní sọ ìgbà tí ìwádìí tó lè parí o àmọ́ àwọn fẹ́ fún àwọn tó ń ṣèwádìí ní ààyè dáadáa kí wọ́n lè parí iṣẹ́ wọn àmọ́ àwọn ti sọ fún wọn pé wọ́n mọ̀jì kópẹ́ ọ̀ gómìnà Ṣèyí Mákindé ni wọ́n kàn sára sí látẹnu mínísítà yìí pé iṣẹ́ takuntakun ló ṣe o torí pé pápápá tó tètè gbé àwọn ìwádìí kalẹ̀ lórí kinní yìí lórí ìṣẹ̀lẹ̀ burúkú èyí tí ó wáyé yìí ó ní orí ààrẹ wú gan-an o kódà orí gbogbo àwọn tán wà nínú ìgbìmọ̀ alákòóso orí àwọn wú lórí ìgbésẹ̀ tí gómìnà gbé ó ní ní apá àtọ̀dọ̀ tàwọn ẹ wò ó àwọn ò jẹ́ kí àwọn tó ń ṣèwádìí kí wọ́n parí tí wọ́n parí tí wọ́n bá parí ẹ̀ àwọn ò ní kémẹ́ ẹlẹ́ẹ̀dẹ́ kó gbé ẹ̀dẹ́ mì ẹ̀dẹ́ tó bá fẹ́ pè àwọn ò jẹ́ kó pè jáde o ó ń gbogbo àwọn nǹkan tó bá jọ mọ́ pátápátá làwọn ọmọ dáhùn lẹ́yìn tí àwọn ìwádìí yìí tó bá ti parí nígbà tí gómìnà Ṣèyí tí ó mọ̀ sọ̀rọ̀ ó ní òun ké sí gbogbo àwọn èèyàn pé kí wọ́n jẹ́ ká ṣe sùúrù torí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló sì tó ń bẹ̀ ọ́ láti ṣe kí ìwádìí yìí kó lè dé ibì kan kò dàn wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí gómìnà ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ forensic pathologists náà ni wọ́n tún tẹ̀síwájú lórí ìwádìí yìí gangan àwọn elétò ààbò àwọn náà sinmi ní tọ̀sán-tòru ni wọ́n ń ṣe iṣẹ́ lórí ìwádìí yìí báwo ni irú nǹkan báyìí kò tún ṣe ní í lọ́jọ́ iwájú gómìnà Ṣèyí Mákindé ló sọ pé ìjọba ìpínlẹ̀ yìí wọ́n rí i pé ọpọn dandan ni ó káwọn ó fi ààyè gba àwọn èèyàn tí àjálù yìí lékò nù lé wọn káwọn sì fi wọ́n wọ̀ síbi tí wọ́n mọ̀ ti mọ̀ sùn tí wọ́n sì mọ̀ jáde wá sí ìta lákòókò tí àwọn tó jẹ́ àwọn onímọ̀ nípa ìwádìí yìí tí wọ́n ń ṣe ìwádìí àwọn ilé èyí tó ti di ẹgẹrẹmìtì wọ́n ní bọ́ bá ṣe é ṣe o bọ́ bá ṣe ń pọ̀ sí i náà ni wọ́n mọ̀ wá ètò tí wọ́n ṣe fún wọn láti máa rí ibi fi orí lé òṣùká sí wọ́n ní lópin ọ̀sẹ̀ tó kọjá lọ. ẹni gómìnà Ṣèyí Mákindé ló gbé àbọ̀ ìwádìí lọ ààrẹ Tinubu ní Asurok Abuja ààrẹ òun gangan náà ti kọ́kọ́ dárò dárò pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn èèyàn tó jẹ́ olùgbé nípínlẹ̀ Ọ̀yọ́ wípé ìṣẹ̀lẹ̀ ẹbú ni eléyìí o kódà ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ fún àjọ tó máa ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè Nàìjíríà National Emergency Management Agency NEMA pé káwọn náà ó ṣiṣẹ́ o pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí wípé wọ́n ṣe ìwádìí àti pé ara tu àwọn èèyàn tí wọ́n fara kó nínú àjálù burúkú náà. tọ́ àárín àwọn aṣòfin ti ń rí bákan bákan bákan lásìkò yìí lórí bí ìjọba àpapọ̀ ṣe ń gbé àwọn olú iléeṣẹ́ ìjọba kan láti olú ilẹ̀ wa Àbújá padà sí Èkó. Si àti ẹ̀hónú tí wọ́n fi ń hàn lápá òkè ọya àwọn sẹ́nẹ́tọ̀ apá òkè ọya pé ètò ìṣúná 2024 2024 budget ah owó tí ó tùlù ní ọ̀yà sápá gúúsù nàìjíríà ju èyí tí wọ́n fi gbọ́ bùkátà apá òkè ọya nàìjíríà ìròyìn yẹn ní ìrànjú mọ́ra wọn pé ńbọ̀lẹ́ fi wọ́n nation sí o ẹ ní ẹ̀kúnrẹ́rẹ́ wọ́n ní àwọn aṣòfin nàìjíríà mọ̀ tí ń jágbe mọ́ra wọn pàápàá jùlọ igbe yìí kọ́kọ́ jáde látọ̀dọ̀ àwọn sẹ́nitọ̀ apá òkè ọya ní orílẹ̀-èdè nàìjíríà léyìí tí wọ́n fi ń lòdì sí bí wọ́n ṣe ń kó iléeṣẹ́ ìjọba àpapọ̀ kan olú iléeṣẹ́ ìjọba àpapọ̀ bíi mélòó kan tí wọ́n ń kó padà sí èkó láti àbújá àwọn sẹ́nitọ̀ yàtọ̀ sí eléyìí tún fi àìdùnnú wọn hàn wípé à bí a bá wo ètò ìṣúná ọdún yìí twenty twenty four budget wọ́n ní àwọn ṣàkíyèsí wípé ó dàbẹ̀ pé apá gúúsù ilẹ̀ yìí ó ti gẹran máa wọ fápá òkè ọya wọ́n ní owó tó nítumọ̀ òun náà ni wọ́n fi gbọ́ bùkátà lù ní gúúsù nàìjíríà south ju owó péréte tí wọ́n yà kalẹ̀ fún ìgbọ́ bùkátà ìlú ní apá òkè ọya nàìjíríà north àwọn sẹ́nẹ́tọ̀ láti apá àríwá ilẹ̀ yìí wàá fọ́n mú tán yanyan pé àwọn ọ̀gbà ìrẹ́jẹ ni wọ́n ń pè kínní yìí ní ìfèsì sí ọ̀rọ̀ wọn àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti apá gúúsù nàìjíríà àtàrin gbùngbùn rẹ̀ àwọn náà ti fèsì sọ̀rọ̀ pé kí a lélẹ̀ kí wọ́n ń wí lára àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ láti rí ẹgbẹ́ afẹ́nifẹ́re àrí ẹgbẹ́ tí ó ń gbẹnu sọ fáwọn èèyàn látàrin gbùngbùn nàìjíríà tá a mọ̀ sí Middle Belt Forum MBF wọ́n ní káwọn sẹ́nẹ́tọ̀ yìí kí wọ́n gbẹnu kòmbi ọ̀rọ̀ tí ọ̀dà wọ́n ní sọ́ọ́dà so ní irú ìta tí ń sọ̀rọ̀ nàìjíríà kan ìṣọ̀kan kan ìlépa kan ojúpọ̀nà kan àwọn kan tó wà ń pín sí méjì pé wọ́n ti fowó kan wọ́n ti fi gbọ́ bùkátà pàbí kan wọ́n ti ya apá àbí kan sẹ́gbẹ̀ẹ́ wọn fowó púpọ̀ gbọ́ bùkátà bẹ̀ pé ọ̀rọ̀ eléyìí ò yẹ ọmọ jáde nígboro ẹnu n tí àwọn sẹ́nẹ́tọ̀ eh, ní senate tí wọ́n sọ yìí náà ló tún ṣe kòǹgẹ́ pọ̀ pẹ̀lú ti ẹgbẹ́ Arewa Consultative Forum ACF tí wọ́n ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ ACF tẹ́lẹ̀ bíi ọjọ́ mélòó kan làwọn eléyìí náà ti kọminú bóde wípé à àwọn ń funra o àwọn ń funra pé ó dàbẹ̀ pé àwọn aláṣẹ Nàìjíríà bí ìgbà tí wọ́n ti fẹ́ mọ fárí apá kan dá kan sí pàápàá jùlọ èwo làbọ̀rọ̀ mọ́ kó àwọn olú iléeṣẹ́ ìjọba àpapọ̀ kan láti Àbújá padà sí Èkó ní gúúsù ilẹ̀ yìí èyí làwọn rán lọ́wọ́ táwọn ò tí ì rán tán ni àwọn tó wá ń gbọ́ pé nínú bọ́jẹ̀tì 2024 Arewa Consultative Forum ní àwọn rí wípé owó tí wọ́n yà kalẹ̀ fún apá òkè ọya ó kéré jọjọ sí èyí tí wọ́n yà kalẹ̀ fún apá gúúsù Nàìjíríà pé a bígbà tí a fẹ́ dọ́gbọ́n mọ́ ẹ̀yànra wa jẹ òun náà lélẹ́yìí o ìròyìn yẹn ń sọ wípé díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard fún tòórọ̀ yìí. okay nínú ìròyìn míì ìròyìn eléyìí iná ní ń fẹjú tòótó mọ́ra wọn inú ìwé ìròyìn Nigerian Tribune ìní wọ́n sì gbé kalẹ̀ sí àáká fún yín o hmm. lórí ìwé kan tí ìjọba àpínlẹ̀ Ọ̀ṣun tó gbé síta látàrí bí nǹkan ṣe lọ lórí àkóso nígbà tí ẹni tó gba ipò lọ́wọ́ ẹ̀ tó sì ń tukọ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí o ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lánàá òde yìí wọ́n ti pariwo tó pé àá ẹ̀ wá gbà wá. Wa kí la wá ń rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀ wọ́n ní kí ló dé o tó fi jẹ́ wípé gómìnà Adémọ́lá Adélékè kìí fẹ́ kó tiẹ̀ rí ẹ̀fọ́ rẹ̀ fẹ́ rí ẹ̀fọ́ tàwọn nínú àwo alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun Alhaji Tajudeen Lawal iná ni ó pariwo èyí síta ló kọ gbogbo ẹgbẹ́ òṣèlú APC nínú ìpàdé oníròyìn tó ṣe nílùú Òṣogbo kódà ó sọ wípé àwọn tí ń tukọ̀ ìṣàkóso lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí gbogbo ète tí mẹ lọ́wọ́ wọn níbi kí wọ́n lé wọn kúrò nílùú kí wọ́n mọ dúnkokò má wọn kódà ẹni ọwọ́ bá tẹ̀ gan wọ́n lè gbẹ̀mí rẹ̀ ó ní táwọn sì ti wò wípé báwọn bá pariwo síta báyìí kọ́ràn mọ́ba wàá ká àwọn mọ́lé lójijì ó sọ wípé ìgbìmọ̀ olùṣàkóso kan tọ́jẹ́ ìgbìmọ̀ olùwádìí ètí gómìnà Adémọ́lá Adélékè tó gbé síta pé kí wọ́n mọ̀ wá gba àwọn ọkọ̀ léè àwọn gbà tó pé ìjọba táwọn bá ṣiṣẹ́ ló gbé e fáwọn pẹ̀lú àṣẹ ìjọba pé káwọn máa lò ọkọ̀ ni wọ́n fẹ́ máa gbà pẹ̀lú tìpátìkúkù máa wọ́n nídìí báyìí àmọ́ ò nígbà tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fèsì fún wọn nínú ìròyìn tí wọ́n gbé síta láàárọ̀ yìí wọ́n ní èé ti jẹ gan tó ṣe pé bóoru tíntín bá ti mú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun Tinubu wọn mọ̀ sáré pé Tinubu ẹgbàá wa Tinubu wọ́n ní ẹ fi Tinubu sílẹ̀ si kọ́ gbájúmọ́ iṣẹ́ tiẹ̀ tí ń bẹ níwájú rẹ̀ ṣe bí bẹ́ẹ̀ ṣe tẹ́bùsù yín orí ẹ̀ bẹ́ẹ̀ náà lè ṣe sùn lé báyìí ẹgbẹ́ òṣèlú PDP wọ́n sọ pé gọ́vnà Adeleke wọ́n ní kọ́mọ filamọ́wò bẹ̀ ni yóò dé o fún gbogbo àwọn ẹ̀ tí ń pariwo lásán yìí ó ní torí pé ariwo asán ni wọ́n ń pa ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ti ṣe tí ọ̀dà tí gómìnà Adémọ́lá Adeleke tí ó ń tún ṣe sí bó ṣe tán àti bó ṣe yẹ iná ni ó ní wọ́n lára ṣùgbọ́n o alága fún ẹgbẹ́ òṣèlú APC Tajudeen Lawal ó sọ wípé ìpinnu gómìnà Adémọ́lá Adélékè láti túbọ̀ máa fi àwọn lọ́rùn báyìí ó ní wàhálà ní ń wá ọ̀ ìjẹ̀gbọ̀n nísìnyí wá torí pé jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ làwọn jókòó àwọn gbà pàwọn ti kú ní ìjọba ṣùgbọ́n tí ooru bá mú àwọn lámòjù ẹ wò ó ó lè dé pa káleke ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀ Lawal alága APC ó ṣe àpèjúwe ìwé tí Adeleke tó gbé síta wípé awúrúju lásán ni tó gbé síta ó nítorí pé ó fẹ́ darí ọkàn àwọn aráàlú kúò níbi bó ṣe ń bà ná owó léyìí tí ó ń ṣe flaflo ní inú ilé ìjọba tó sì jẹ́ pé wọ́n ò mọ nǹkan kan nípa òṣèlú àti kéèyàn wà ní ipò agbára lórí ìwé tí wọ́n sọ pé gómìnà tó gbé síta yìí wọ́n ní kódà àwọn tó ń bi gómìnà léèrè ni pé ǹjọ́ sì dáa só sì tọ̀nà bí ó ṣe lé àwọn kábíyèsí kan lùgbẹ́ pé kí wọ́n kú òní pàápàá àrè tìlú Ìrèé Ọ̀wá tìlú Ìgbàjọ àti Akírun tìlú Ìkírun alága APC ṣe àpèjúwe ìgbésẹ̀ tí gómìnà tó gbé ìpè à eléyìí àbùkù ní ẹ̀sìn sì ni àti wípé àbòsí níbẹ̀ ní ìdí rẹ̀ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣe àlàyé wípé lásìkò tí àwọn kábíyèsí mẹ́rẹ̀ẹ̀rin yìí ti ó sọ pé kí wọ́n lọ rí rọ́ọ̀kún nílé gómìnà Adeleke iná ló tún á sọ pé yes kí aláwo ti àwo kí òun ọmọ dáadé rẹ̀ lọ kó sì mọ́ túkọ̀ ìṣàkóso ní ìlú awóòsó kódà débi pé ẹni tí í ṣe àbúrò gómìnà eyín òdúpẹ́ Adeleke ni ó ní kí wọ́n fún ní oyè kí wọ́n sì fún ọkọ rẹ̀ náà wọ́n fi wọ́n joyè ní ìlú àwo ó lẹ́ẹ̀ máa nǹkan bá ń bí Lawal Oakilor fún gómìnà Adeleke wípé iṣẹ́ rí ìṣesí láwọn ìlú tí wọ́n ti sọ pé káwọn kábíyèsí wọ̀nyí kí wọ́n kúrò láàfin àwọn èèyàn tí ń bẹ́ẹ̀nbẹ́ inú ń bí wọn o inú ń bí àwọn èèyàn tó bá sì lọ fi di sọ̀kí sọ̀kí sọ̀kí sọ̀ńbọ́lọ̀ mọ́ gómìnà Adeleke lọ́wọ́ àwọn sọ pé ṣe bá wí fún ọ àbá àwí fún ọ ni gómìnà adémọlá adélèké ni a sọ pé kọ́mọ̀jẹ̀ kí wàhálà yìí kọ́mọ̀jẹ̀ gbẹ̀gẹ̀dẹ̀ ògbìnà mọ́ ọ lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú bí ṣe ń ṣe yìí o torí pé nǹkan tí ó lẹ́yìn ni gbogbo àwọn ìgbésẹ̀ èyí tí ń gbé yìí àmọ́ ẹgbẹ́ òṣèlú PDP wọn ni aráfẹ́ ẹ̀rọ ìná torí wọn lè mọ̀ pé ojú òní ti ni kọ́mọ̀ká nǹkan mọ́ni lọ́wọ́ ṣé lọ́wọ́ ọpẹ́ kúrò nípò ìṣàkóso láti yọ ọdún yìí tí PDP ò sí nínú orí àga ìṣàkóso àwa débẹ̀ ara wa nìyí tó àmọ́ o àwọn sọ fún yín pé ẹ fi Tinubu lọ́rùn sílẹ̀ oníṣẹ́ tiẹ̀ tó fẹ́ ṣe o bí kẹ́ńkẹ́ń bá ti ta yín èyí ṣe tó jẹ́ pé Tinubu o ẹ wá gba àwọn lẹ́mọ̀ pariwo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ wọ́rọ̀ míì sọ hmm. ní Adeleke ló fi wú fún wọn. àdùpẹ́ ẹyin tó kan mo rí ìlú méjì Ẹdẹ àti Awó àbí lè tó ń padà sọ fún wa ẹyin tí òwe òun ò tí ì yé oyè tó kan ara Eh, tó kára awó yóò ń bọ̀ wá kára ẹ̀dẹ awó ẹ̀dẹ kì í ṣe olè tó kára ìwò rárá o ní tèmi kàn fẹ́ fààyàn mbẹ́ ni wọ́n gbogbo ọgbọ́n ló fi ń kọ̀yàn ẹ jẹ́ a lọ sí òkè lọ́hùn tá a bá padà dé ìjọba àpapọ̀ nàìjíríà ti kéde wípé owó yá fáwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí student loan yóò bẹ̀rẹ̀ àmọ́ owó orí tí wọ́n bá ń yọ lẹ́ka ètò ẹ̀kọ́ education tax ni wọ́n máa fi san o ìrìn ẹ̀ ń sọ pé wòrò sí wòrò owó àbúnà lápadà fi ṣàbúlálejò à ń lọ à ń bọ̀ wá ajá balẹ̀. orí òkè agbanilágbàtàn tí ọlọ́run ti gbọ́ àdúrà gbogbo nípojìpò ti pé ọdún mẹ́wàá báyìí o bákan náà olùṣọ́ àgùntàn ṣẹ́wọ̀n yẹ̀wù sí ti pé àádọ́ta ọdún. ọkàn mi mọ́ agbanilágbàtọ́ prayer mountain gbàlá ajégúnlẹ̀ ìrágbìjì nípínlẹ̀ ọ̀ṣun láti máa yin ọlọ́run táwọnẹ̀ tó gba àdúrà fún ti ìsàmì ọdún kẹwàá tí bẹ̀bẹ̀ ayọ̀ ti ń ṣẹlẹ̀ lórí òkè pẹ̀lú àkórí ẹ̀ gbogbo agbára all power matthew twenty eight eighteen to twenty bẹ̀rẹ̀ láti monday twenty second january sí friday twenty six january ọdún twenty twenty four yìí ìpele ìrọ̀lẹ́ wà láago mẹ́fà aago mọ́kànlá alẹ́ ní ṣọ́ọ̀rù ó máa tẹ̀lé saturday twenty seventh january ní ìdúpẹ́ àti wẹ̀jẹ̀wẹ̀mú orí òkè àti tọjọ́ ìbí pásítọ̀ ṣeun oníwàásù bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àárọ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ọlọ́run àlàyé lọ́lọ́run àtúnlò apostle j o iyọlá prophet akínbíyì mark pastor isaiah o aládé pastor ma aláwọdé àwọn olórí ẹ̀mí ní evangelist dr bọ́lá rẹ̀ wùmí babalọ́lá dáre pop ìdòwú fad àtàwọn olórí ẹ̀mí bíi pastor seun oyewusi oníwàásù lólùgbàlejò zero eight zero three three two six eight eight four six ọlọ́run tó ní gbogbo agbára yóò pa èmi àti ẹlẹ́rìí ayọ̀ lórúkọ jésù. tó bá rìn lọ́kùnkùn kò lè mọ̀ àfọ́jú ni. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yé ìlú ìbàdàn pọ̀. charity pi care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà ara ẹ̀dá pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pi care foundation máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpènijà nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò àti ìtọ́jú ojú yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó yẹ ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó road nìbàdàn. like no other set to honour the renowned gospel singer Dr. Yinka Ayefele